الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على نبينا محمد صلى الله عليه وسلم الذي مما يروى عنه من حديث الصحيح الذي أخرجه في كتب الصحة عن ابن مسعود رضي الله عنه وأيس قال سئل رسول الله صلى الله عليه وسلم أي أعمال أفضل قال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها وقد كان رسول الله صلى الله عليه وسلم قال في الحديث الصحيح أيضا العاب بيننا وبينهم ترك الصلاة عباد الله لو كان الصلاة التي نتكلم عنها اليوم نهديها كما يكون كما ينبغي وقد كان الصلاة من المكفرات الذنوب وهي كذلك الذين يوظبون على الصلاة مما الذين يفلحون في الدنيا والآخرة لقد قال سبحانه وتعالى في مكان التنزيل قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون اللهم اجعلنا منهم يا رب العالمين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ọba aláà àti ó sẹ́wà kù yìí ó wònú àánú rẹ̀ ó wònú kẹ́ ẹ̀ ó kẹ̀mí àti sínú olùmọ́lọ́run lọ́kàn ó kẹ̀mí àti sínú olùgbọ́lọ́run tóbi ó kẹ̀mí àti sínú ẹrúsìn tí ó máa jọ́sìn fún ga lórí ilẹ̀ torí pé bọ́lọ́wọ́ bá ẹrú tí ọba nífẹ̀ẹ́ rẹ̀ tí ó tó pọ̀ fún láyé àkọ́kọ́ tí ó fún nígbà láàyè ni wípé yóò fi àlámàrí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ yóò máa fi yé bó ṣe wá ní hadith alladhi akhrajahu fi kutub as-si'ah wọ́n ní man yuridu Allahu bihi khayran yufaqqihu fi ddin ẹni tó máa ń bá lórí èrò tó fẹ́ ṣe dáadáa fún yóò fún lágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ bó la ṣe sẹ́sìn ìyẹn ni wípé kì í ṣe pé yóò máa ṣe báwa náà ṣe bá tí wọ́n ṣe ń ṣe yóò sẹ́sìn yẹn bá nàbọ̀ Muhammad ìkí àtọ̀lọ́lọ́kùnrin abáṣubúṣu wa ìkí àtọ̀lọ́lọ́kùnrin abá nàbọ̀ Muhammad àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàbẹ̀ ẹ̀ àwọn tí wọ́n rà nípa Muhammad wọ́n bá lò bẹ́ẹ̀ ni wọ́n gbàdéhùn lọ́dọ̀ rẹ̀ wọ́n wá gbàdéhùn náà wọ́n mú sẹ́nà dógóńgó dórí tiwa àbẹ̀nú àánú rẹ̀ ọlọ́run wa náà mọ̀sí wa lọ́mọ tí ó sì kàn mí lẹ́yìn ìjọsìn fọlọ́ wa ọlọ́run ọba dẹ́dà sí wọn ọba dẹ́dà ọlọ́run wọn ni lóbìnrin wọn ayélujára ọlọ́run àkórí ìbánisọ̀rọ̀ wa tòní yóò máa dá lórí àsọ̀lá irun tawaki irun tàǹkì lánàá irun tá a padà máa kí lọ́la irun tẹ́lẹ̀ àti yín ní yẹ tá a ní kó títà ìpadà sọ́dọ̀ ọlọ́wà ní ìfilẹ̀ rẹ̀ gbogbo tí máa ń jáwọn ọ̀ràn yẹn tọ́nà ọba dára sí lọ́ràn yẹn lèyẹn máa lè má ní kàtà láti ṣe kì í ṣe bí irun gbogbo nǹkan pátápátá lọ́lọ́run mú yàn ló lè fún láǹfààní lórí ẹ̀ kì í ṣe bí irun ó mú obìnrin nírun ó fún lásìkò tó fi fún nírun àmọ́ ọkùnrin gbogbo àsìkò kan ṣoṣo tọ́lọ́mọ bá lè kí ọlá torí ẹ̀ fún wa òun náà làsìkò tá a bá mọ ìtàn ṣe mọ́ ìyẹn ni pé dada bá wà ní state of coma tí òun ti ṣe ìgbà yẹn kan lọ́lọ́mọ bá dada tó gún yàn nírun láì sáwọn àsìkò yẹn ọlọ́mọ bá dada ó gùn wá nírun tó bá kí òun bá wà gùn wá nírun kí ni tọ́ka sí ìdálàtà aláṣẹ yìí tí máa ń tọ́ka lórí kankan tàdúlù ala àmìyàtì sàlá fi asọ́lá ìrun tá à ń sọ̀rọ̀ rẹ̀ anabuwa muhammed a ó ní sọ̀lú kámẹ́rà ètùmù ní ìsọ̀lù ẹ kírun bẹ́ẹ̀ bá ṣe rí tí a ní kírun torí pé òun ló jẹba lé ilé ti bẹ́ẹ̀ bá àfa a nítorí pé àfa wa ni tí ò bá kí bójú ṣe ọlọ́run ṣe kí torí pé ní ní irun àkígbọ́rẹ́ irun àkígbórí irun àkísúmọ́lọ́ yóò jẹ́ irun ta kí bá muhammed Muhammad ìtí kó máa bá bó ṣe kí ẹ̀yìn arúṣin ọlọ́run nínú a mẹ́nu máa bá dé pa apá kan nínú àwọn errors àwọn mistakes tó wà táwọn àtàǹkì lónìí ẹ má jà sọ pé táwọn èèyàn kí táǹkì lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń kírun lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn torí wípé ẹni tí ó dasọ fún ni tọrùn ẹ̀ là máa kọ́kọ́ wò ẹni tó náà sọ fún yẹn pé òun rùn kí ọ̀rọ̀ ọ̀run gòye sí òun kò béèrè lọ́wọ́ àmàmù lé wọn wípé ẹ dákun ṣé máa ṣe ń kírun ni wọ́n gbà sọ̀tọ̀ pé ńjọ́ kẹtí bàbá àmàmù ti kírun fún wa láti bí ọdún mẹ́wàá sẹ́yìn wọn ò tí sọ̀rọ̀ ń pa bó la kírun àmọ́ wọn máa sọ̀rọ̀ wípé ìjọ wo là á lọ bí òde ìkómọ jàmáà tí ò bá sì wá bí òde ìkómọ tí ò dáwọ́ ojú bọ́ọ̀lù àbàjá àmọ́ lórí ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ láàárọ̀ kọ̀ọ̀kan kó báyàwó ẹ̀jà kan nítorí kí ló fi ń bá jà ó ní kò kírun ni ó nítorí pé mò ń sàlàyé bá a ṣe ń kírun fún kò yé ẹ̀yà ríṣẹ́ ọlọ́run tọ́rọ̀ yìí rí báyìí àkọ́kọ́ súrà tó gùn jù náà Al-Qur'an ìyẹn Suratul Baqara tàbá omi súrà ẹ̀ gùn tó tá a fẹ́ lè túmọ̀ ìpè tá a bá kọ́kọ́ sí Qur'an the first page second page ń tá àkọ́kọ́ bá ń bẹ̀ tọ́lọ̀ ọba dẹ́nà ti ń kitab nígbà òfẹ́ mọ̀ ní tíra yìí láàárọ̀ ìgbà fi kò sí èméjì ń bẹ̀ o ọ̀wà ni húdà lè mú tàkì yóò máa jẹ́ ìmọ̀nà fún gbogbo olùmọ̀ ọlọ́run gbogbo olùpáyọ̀ ọlọ́run ẹ̀yẹ́ ń ọlọ́run tábà bí wọ́n ń sìn pé kí what are the attributes of those who fear Allah tábà lágbájá ń bẹ̀rù ọlọ́run ọba dẹ́dà kí ni ròyìn tá a fi mọ̀ gan àkọ́kọ́ ròyìn rẹ̀ ni wípé alùsọ̀lì alùsọ̀lùn olùkírun ni ó máa ń kírun ó máa ń ọ̀bùsáàbù sàláàtì rẹ̀ lásìkò àti lójú ọ̀nà bọ́lá ọba dada ìyẹn ni pé bẹ́yìn ọba ti kírun kò sínú olùpáyọ̀ lọ kódà tí má lóun wo sánmà lónìí tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la tó mọ tá a jẹ láàárọ̀ ìta àsọ fún ti tẹ́lẹ̀ kì í sínú olùpáyọ̀ lọ ẹ̀yọ́ ń sìn ọlọ́run àsọ̀lá irun yìí ó wà nú àpẹẹrẹ dáfìmọ̀ wípé dájúdájú lágbájá yìí olùgbàgbọ́ òdodo ni ẹ̀yọ́ ń sìn ọlọ́run ẹ̀rún tá ń sọ̀rọ̀ rẹ̀ wàyíyàmín àjẹ́lẹ̀ ìbàdàtì lẹ́yìn àkídà àdùsọ́kàn ọlọ́run lọ́kàn ṣoṣo ń tó tóbi jù tó tẹ̀lé onáàrí kíni irun lidhalika sharraka kathirun aw sharraka jumlatun minal anbiya'i wal-mursalina as-sabiqin ọ̀pọ̀ náà àwọn ànábì ọlọ́run tó ṣáájú kò sẹ́ni inú wọn tí ò kírun àyàfẹ́ ní tíra tí wọ́n fún tí ò láyé fasalu ala dhikri in kuntum ẹ ẹni wa pé ṣé jésù Maria anabiwa Mose àtànabiwa Abraham wọn kírun àbí wọn kírun alukurani sọ fún wa láti fi kalẹ̀ jẹ́rìí fún wa ó ní ọmọ tí wọ́n fún yín o Ibrahim gàbẹ́ lọ́run lórí ẹ̀ ó ní rọ́bì ọlọ́run ìdí fi mí sínú àwọn tí ó máa kò sóríire fún bàbá kan tí ò lè bọ́ ọmọ ẹ̀jà torí pé kò kò sóríire fún bàbá kan tí ń bẹ̀rù lọ́wọ́ ọmọ ẹ̀ pé bóòní sọ́ọ̀tì ìrámọ́tò rẹ ni tí ò lè bí pé bóòní irun rẹ. anábìwá musa nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ tí ó bẹ̀rẹ̀ ọmọ adára wọn tọ́lọ̀ ń sọ fún ni pé wá àkíyèmí sọ̀láta lè rí kiri tó bá fẹ́ rántí kò sí àdíkìrí kan tí ò bá ti sírun làdíkìrà bá dà sàlá àwòbìdú ni sàlá kò sí ìrántí ọlọ́run tí ò bá ti kí ni tí ò ti sírun àmọ́ ẹ má jẹ́ ntẹ̀ àwọn èèyàn kọ̀ láti travel lọ sí anywhere lágbàáyé torí pé wọ́n fẹ́ lọ bí àdíkìrí àmọ́ wọn ò kírun wọ́n lè bẹ̀rẹ̀ àdíkìrí látàárọ̀ dì sí i tọ́run wọ́n fi wọ̀ tí wọ́n ti kírun wọ́n ní eléyìí tá à ń ṣe sí òjò òun lọ ní subhanallah ayé àtà al-mafhum alladhi ṣàṣìṣ irú àwọn àṣìgbọ́wò ló káyé lónìí táwọn èèyàn ò lè rí múrò tó bá jẹ́ pé àdíkìrì yẹn ló bá tóbi ni kí ló dé tọ́lọ̀ ọba dàda ní kànáàbì òkìrì tó tóbi padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ àsọ̀rà irú tó ń sọ̀rọ̀ parẹ̀ wàyí àhìrà àt wò ó mi lẹ́yìn rẹ̀ bọ́ọ̀lù sẹ́yìn ó ní asọ́lá asọ́lá wà bàrà mẹ́lẹ̀ kẹtì àyìnmánu kan ó ń kì wọ́n lọ tọ́rọ mẹ́fẹ́ bí táṣeyọrí wá wá nù ìyẹn ni pé bẹ́ẹ̀ yóò bá ṣàṣeyọrí ibodò tiẹ̀ wò níbi irun ìyẹn ni pé ẹja wọ́wọ́ wò la fi múrun kúlù faraid min faraid islam gbogbo àwọn nǹkan tó jọ̀ràn yẹn tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn fún anú sẹ̀yà ìsìlámù yìí fúnni dọ̀tí alàlá wọ́n ṣe lọ́rọ̀ yẹn fún anábì lórí rẹ̀ ní ìlà sọ̀lá àyàfi ni ìrun nìkan ṣoṣo fúlùbọ́tà alayhi sọlá fọ́ọ̀kọ̀ sọlá àsànàwáàtì wọ́n sì ń lọ́ràn yàn lókè sánmà keje lọ́n ìyẹn pé nígbà tó lọ́wọ́ fún àbẹ́bí nírun ó ní kó bu sánmà wà bá ní nígbà tó fún láwẹ̀ ó fi rántí bèrè lè ní nígbà tó fún sàká ó fi rántí bèrè lè ní nígbà tó fún náhàjì ó fi rántí bèrè lè ní nígbà tó lọ́rọ̀ ọ̀run kí ló ṣe ó ní subahana lẹ́yìn lẹ́yìn kí la ṣe á ní máa bọ̀ ojú lọ́rọ̀ wa ìyẹn ni pé ká á ní ọwọ́ sílẹ̀ tó ń bẹ́ ìyẹn la abdi wa rabba ìyẹn ni pé okùn kan tó yí tí ń bẹ láàrin ẹrú tẹ́rù fi lè ráyè communicate òní pé yẹn sí oníkíní òní rún ẹ̀yẹ́rú sìn ọlọ́run torí àsìkò sún ìlà Rasulullahi sallallahu alaihi wasallam ẹ má dáhùn èèyàn tàn wá o wípé iṣẹ́ kan wà tá a fún ọ tó jù lọ ta ló sọ bẹ́ẹ̀ ta ló fi kọ́ adé sísàn yìí wọ́n bí òjíṣẹ́ ọlọ́run kí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá wọ́n ní iṣẹ́ wo ló lọ́lá jù ànábi ní as-salatu li waqtiha kákìrù lásìkò rẹ̀ tálà fún àyẹ̀ mo ló ti ké tó sọ wípé à ń sè náà ẹ rí pé n tàn sè náà ìjọsìn ní irun ní ta ló sọ bẹ́ẹ̀ torí ń tà jẹ fàárùn sùnmàárùn ṣẹ̀tọ́ olùmọ́rìnlẹ̀ ájìlì tọ́hán kẹ́yìn ó sì kórìí búba rẹ̀ torí tí ó jẹ gbogbo òjòkó òde tá a bá ń ṣe kò òun bá tó tó dájú ní kájìdé kó ń gbogbo ẹni tí ó pè wá sóde kó ní òun fásìkò òun lẹ́ẹ̀lẹ́ tá a bá ti dé láago méjìlá tó bá ti di báago kan lù ẹja kírun náà ká tó padà lọ bẹ̀ ká tó lọ máa bẹ̀rẹ̀ tá a ṣe a máa ń dá tọlọ́run dúró dúró nù níjọ́ tí yàrá ọba awọ́lọ́ máa yọ hasaba aleyhi la alqiyama asọ́lá díẹ̀ lélẹ́yìí nínú pàtàkì bí irun ṣe tó ó nú àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bíyàn tó bá wọnú sàárè kí ni ó asọ́lá ajá pé ó tó wa kalẹ̀ bàbá pé ni ṣe ń kírun yìí ká ṣe kí i ó máa kan làwọn obìnrin wa tí wọ́n kiri kí fún wa yóò serious lórí ẹ̀ àmọ́ ẹbí ẹni ṣe ń kírun ẹbí ẹni sọ́mà ń kí fúdà anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní múrù awladakum lìsàlá lìsàbẹ̀ẹ́ ẹ pa ọmọ yín láṣẹ kí wọ́n máa kírun ọmọ ọdún mélòó ọmọ ọdún méje wádìrìbọ̀ àlẹ́yìn nàlẹ́ àṣírin tó bá dọ̀mọ́ ọdún mẹ́wàá ẹ̀ nà torí ẹ̀ wà fọ́rùrù kù bẹ́yìn náà wọ́n nà fi màdọ́ọ̀jẹ́ ẹ wá yà lórí ibùsùn tó bá ti dọ́mọ ọdún mẹ́wàá ẹ mẹ́jọ wọn papọ̀ ìgbà ọkùnrin àti obìnrin wọn ẹ̀yọ́ kí ló gbé wa lọ́bí ọ̀rọ̀ yìí ó ní ní ọ̀pọ̀lọpọ̀ wa ń lónìí àmárùn yẹn ò á lè fi yẹn bẹ ó máa ń nu jẹ sọ ti yé pé ẹ̀dá kò bùkátà dé tẹ́ bá sọ fún pé máa kírun lọ́rùn àbí lọ́ọ́ ṣe mẹ́fìlà alákà méjì báyìí ọlọ́run bíi àbùkátà rẹ yóò wá wó ìdá ìdí sílẹ̀ ìsìn máa ti ṣe báyìí. ẹ nítorí kíni torí pé wọ́n ti yẹyẹ wọ́n ti fọwọ́ tẹ́ńbẹ́lẹ́ báyìí wọ́n ti fi mú rìn bí ìgbà yìí pé kì í ṣe òun yẹn lànàbọ̀ Muhammad ló máa fi pe ọlọ́run rẹ̀ ló máa fi súnmọ́ ọlọ́run rẹ̀ táwọn yẹn bá jókòó bá sá tó bá yà ní jọ báyìí ìdí máa ń tàwọn yẹn ìdí ìgbà tí kẹ̀kẹ́ ń ta wọn láti lè jòkó láti lè gbé ọ̀pá alákà méjì dúró láti lè fi bẹ ọlọ́run bá dẹ́dà ẹ̀yẹ́ ló sin ọlọ́run irú yìí á gbọ́dọ̀ mójútó torí pé ó máa ń wọ́pọ̀ tá a bá sọ fún yẹn pé irun tó kí n kò lè dá tẹ̀wọ́ gbà àwọn yẹn á wò pé séwọ́ ló gbà ni mo lẹ́nu kọ́ ní ìgbà àmọ́ ń ṣe ọlọ́run sọ pé kò lè dá tẹ̀wọ́ gbà mélòó mélòó lọ́pọ̀lọpọ̀ obìnrin tí ó lòun wá kírun yóò sì wà ní òòhò àwọn èèyàn wà kírun yóò ṣe kí ni ẹ̀sán rẹ̀ ń jọ jí mà etí wa ń kún bẹ́ẹ̀ lójúmọ́ ń tí yẹn lẹ́yìn máa rọ́bìnrin tí ń bọ̀ wá mọ́sálásí wá kírun ẹ sọ fún pé ìsìbẹ́tà kò sì kí eléyìí nínú lè ìgbà lórí bóyá ìgbàgbà kọjá bó ṣe fẹ́ wá kírun gbogbo obìnrin tí ò bá kírun pẹ̀lú tọ́lọ̀ ọba dáadáa làkàlẹ̀ kò ní ìrùn o ẹja tètè tàtàrà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká yanjú ẹ̀ sìn kí lè rí wa lórí ẹ̀ lọ́kọ̀díjà àmìlẹ̀ hadisi Muslim fi أن رسول الله صلى الله عليه وسلم دخل دخل المسجد فدخل رجل فصلى لما دعا من صلاته فسلم على رسول الله فرد عليه السلام ثم قال له رسول الله صلى الله عليه وسلم ارجع فصلي فإنك لم تصلي أديس يبه هو أنا دو مسلاسي دوكا كاتل الله كما ó kírun rẹ̀ tán ló bá jòkó bẹ́ẹ̀ lárákùnrin kan náà wọlé tọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ lárákùnrin náà kírun ó ń bò kírun tán ó lọ sálámà sójú ọlọ́run nígbà tó sálámà sójú ọlọ́run ànábì dá lóhùn sálámà kí àtọ̀lọ́ ọlọ́run kó má bá níbo wá dá lóhùn sálámà ńkọ́ ànábì ní èrè arákùnrin padà fasọ́lì lọ́tún rẹ̀ kí fàyínlá ọgábì ní pẹ́sẹ́ kó oruku ó rùkú lóòótọ́ àmánábì ṣekiri ó nà lè fáyìrún yẹn ó lè ṣekiri ó kírun ó tó tẹ́yẹ̀ mọ́ gbọ́dọ̀ máa pààyàn lẹ́kún pé ṣé wàá láta ń ṣe yìí a ronú dáadáa lónìí kẹfí romina masajid àwọn tó ṣòrọf wọ́n bil àjíyíyàtìlẹ̀ máa sara gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa láti fi nǹkan mèremère modern things láfi ń àǹgbẹ́sì mọ́sálásí anofan àmọ́wàmá àdálíkà á upgrade ara wa nínú a ṣe ń kírun tá a fẹ́ kí mẹ́ àwọn yẹn lè para wọn torí pé wọ́n fẹ́ kírun torí pé wọ́n jẹ̀ mọ́ mu àmọ́ wọn ò lè ṣe kí wọn ò lè gbé wa kalẹ̀ pé ẹ ẹ̀zámì wa bọ́ọ̀lù àṣẹ kírun ìtẹ́lẹ̀ yẹn kákẹ́ jùlọ àníìdì wàhálà láti mu kákẹ́ jù tẹ́lẹ̀ lẹ̀ ni ẹ kírun fún wa kí kálukú kábẹ̀ mú àfa mẹ́ta pé ẹ máa observe bọ́ọ̀lù ìbá àfakọ́kí torí pé a padà mọ̀ tó kébí sẹ́ńkì lánàá ni ó sì kí gbogbo ẹ̀ mbọ ń bọ̀ ìyẹn ní wípé ó dáa jùlọ bẹ́ẹ̀ ọba kírun kò bó la ti fẹ́ bẹ̀rẹ̀ báàbùl àtọ́ olùsọ̀lì apá kan nú àwọn errors a mistake tó pọ̀ tó máa ń ba nínú jẹ́ pé ṣé ma ó lákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ sòsìrò rẹ̀ nínú iṣẹ́ wọn jọ àlèkè àmọ̀ kí ni ó pé àsọ̀lá kí wọ́n lórí ó ní fàáyín sọ̀lá àti tí irun yẹn bá dáa kò sọ pé tó bá mu wá agbègbè lẹ́yìn sọ sọ̀lá àti yúkìbà kì í ṣe gbogbo òun tá a bá kí ni wọ́n gbà tẹ̀wọ́ gbà àfẹ́yí tá a bá kí kàmá sọ̀lá àá Rasulullah gẹ́gẹ́ bó ti ṣe ọlọ́run problem wa lónìí ni pé àwọn jàmá kan ni wọ́n ń decide àsìkò tá a máa kírun fún wa tí ó dẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ torí pé fásitì àlù àlàzìkì ẹ̀kùntù làtàlẹ́mù àwọn tó bá mọ̀ ní ẹjẹ́ wọn sọ fún wa o ẹ má jẹ́ kí n tẹ̀yìn o èèyàn tí ò lọ kọ́ mọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn kó má decide fún wa gbogbo mọ́sálásí là ń sọ̀rọ̀ ń pẹ́ ẹjẹ́ bí àwọn olùmọ̀ ẹ̀sìn àsìkò wo nìrú tó àkẹ́rà wàjáde náà àlẹ́ yìí báwo bàbá wa ṣe ń kí lánàá nù sọ́mọ́tò wọn ò bá ní subhanallah subhanallah ṣé aláṣẹ máa ṣe àmọ́ ògùn mọ́tò lánàá ẹ̀sìn ni bàbá bàbá tiwa ń gùn ó ní tí wọ́n fi ń ṣe fáàrí nìyẹn kí bàbá tẹ̀lé wọn aṣọ fẹ́sìn ló máa gùn àgbẹ̀ dájú ẹ̀jẹ̀ jòkó kan wọ́n máa fẹ́ sí sáré lórí fídì ń sìn ẹ̀ lọ bí tọ́ máa ti sọ fún wọn yẹn torí kò pa mọ́ wọ́n alábàrà so ti ìyẹn ni pé a fẹ́ upgrade life wa àmọ́ a fẹ́ update kí ni o ìmọ̀ wa nípa ẹ̀sìn wa asọ́lá irun lè wá kìtìá fáyì láti máa ní tún alùpàdé tẹ́lẹ̀ yín bá balẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ bá balẹ̀ mọ̀ ń bọ̀ lórí ẹ̀ o ní fàákì mu sọ́lá ẹ wá gbẹ̀rù dúró ìnà sọ̀lá àtà onáfẹ́jú irun káàdé tí a lè mú mi yín náà kìtàbà mọ̀ọ́kúta kìtàbà ẹ̀ fàrí ìdọ̀ ọ̀ràn yẹn ní mọ̀ọ́kúta tá a ti fàṣìkò sí. akínrin sọlá ẹ kírun lílùlù nígbà tọ́lù bá ṣe tó bá yẹ àtàrí ìwọn ìlànà ẹ tọ́lù bá tó bá yẹ wo la ń sọ̀rọ̀ ń sàtàrí ọ̀nà àdúgbò wa nà èèyàn ni pé tí òòrùn bá mú kúrò nídòdó sánmà tó bẹ̀rẹ̀ sí níbòjì tiẹ̀ yàtọ̀ sí fẹ́ ikú ìyẹn ní pẹ́tà tí ó bá wò wọ́n sì ní ká kírun láago kan àwa lọ wákàtí kan àwa kí tó dàgbọ́ mélòó tó dàgbọ́ méjì kílẹ̀ rẹ̀ kọ́lọ́ ṣe anabu muhammad sallallahu alayhi wa sallam omi mu omi anas ọ̀nà malik radiyallahu anhu ó ní bó bàlá máa rí yóò ṣe rí náà ní ní ṣe rí ó ní ṣe rí tá ẹ bá rí táwọn máa ń lọ́rùn láre tá ẹ bá rí lákìrì àwọn rò pé wọ́n tún dé ní ìsìn every fundamental fundamentalist if you call someone fundamentalist is good because màá sọ fún ẹ pé bójú sí ọlọ́run ṣe ṣe ní mo lè kíni ni mo ṣe ṣe tá ni wọ́n ń tá kọ́ sí. irun kíni o irun àìlà ní ìsìlágó mélòó ààbò kan irun alásàrì gan ni iṣu ó wà ní ojú dágbé sọ tọ́pìkì irun alásàrì gan ni iṣu ṣe gbogbo wa mọ irun alásàrì ságo mélòó ságo mẹ́rin kéfà àgbà bóun ni ó ṣe rọrùn mò ń bọ̀ látọ̀nà owó dé ìgbà tí ìdí lọ́dọ̀ wa wọ́n ti kírun tọ́lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí tá à ń bá pàdé ṣé bá ṣe máa lò ayé mọ́tò rọwà tì àwọn àyè tí wọ́n ti kó àmọ́ mùrátì mi ráàtì mi jọ kí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ bẹ̀tọ́rọ̀ ò bá yé wọn ẹ̀jẹ̀ kálukú lọ gbé tíra wa ò fásà ló àlẹ́ zikiri ẹ̀kùn tó la tà lọ́wọ́ sọtí ìyẹn ní pé ìwọ àlàásàrì ò tí ì tó laago mẹ́rin lọ́wọ́lọ́wọ́ báyìí ń sìn at least four fifteen kí wọ́n pè é àwọn àrètí jàmáà bí ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá good and fine ẹ̀rùn ni six fifty four nsì tọ́tí torí pé akíìmù sọ́lá ní burú mi ṣàǹs kọ́ọ̀rùn bá ti wọ̀ kì í ṣe ìwọ̀n òru mẹ́gàrìbì ṣe ìwọ̀n òru ìyẹn pé òun ó ti wọ̀ ní ilẹ̀ ó sì kí ni ilẹ̀ sì máa máa sẹ́mi kọ́ mọ̀ ń sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà irun tá a máa mọ̀ kí dáadáa táwẹ̀ bá dé sẹ́mi o irun mẹ́gàrí ni. àwọn yóò wà máa bọ̀ mọ́sálásí bẹ́ẹ̀ rí òru ti wọ òru ti wọ náà níjàrún sẹ́mi wọ̀ níjàrún tálárí níjà àwọn talari àṣẹ ebi kápá wa gan iṣẹ́ yìí ń sìn iṣẹ́ yìí tábà kírun iṣẹ́ yìí aago méje àbọ̀ tí wọ́n ń kí láti ọdún gbé nǹkan tó bíya ni wọ́n sì ń kí mọ́ṣáláṣí kọ̀ọ̀kan wọ́n á lọ mọ́ṣáláṣí ilé wa ń jò ní ẹ̀ mẹ́bìrin sẹ̀ kìí wọ́n máa ṣe àpèjú fún sàkójú mọ́ṣáláṣí ilé wa tó kú ni kì í ṣe mọ́ṣáláṣí ilé yín ẹ̀hẹ́n ìdíbọ̀sọ̀ fún ìrẹ̀tẹ̀ ní báwí mọ́ṣáláṣí ilé wa alhamdulilayi mọ́ṣáláṣí lé wa wọ́n wá pè láago méje àbọ̀ mọ́nítọ̀ ẹ pè láago méje àbọ̀ kí lọ́ọ́ kẹ́kẹ́ ṣe o wọ́n ní ẹ ma bàbá nàìjíríà àti bàbá àmàmù wọ́n máa fún aládùúwà títí títí tí aago méje ó fi wá lù ní ẹ ok irun tí wọ́n pè kalẹ̀ ń ẹrú sẹ́nu kí wọ́n máa ń pè iṣẹ́ ìkalẹ̀ tábìlì wọ́n máa ń pè iṣẹ́ ìkalẹ̀ kò sí irun kankan tí wọ́n máa ń pè kalẹ̀ àwọn ilé wọ́n máa ń pè

torí pé fákìlì ṣe iláyùtì baálé tí ò máa rún kí ò lè kọ́yàwó ẹ̀ baálé tí ò máa rún kí ó dá nínú ilé wa ká ní mùsọ́lá kí ní pẹ̀lú mùsọ́lá ààyè kan káàtì máa ń kírun nínú ilé káwọn ọmọ wọn fi lè máa rún kí torí pé kí ló dá wàhálà yìí lẹ́lẹ̀ ohun tí ò yẹ ká mọ̀ ni wọ́n gbélé wa lẹ́nu tá a bá dà ti ń gbajú tó tí ò sí lára ẹ̀sìn yóò bà ojúlówó jẹ́ ni ó ní irú òfin pàtàkì ń sẹ̀yìn àyè wa. so ti àtikọ́ ọba bá àdínlá kó ṣe kí ni kó sànù wa lákọ̀ọ́kọ́ tá bá kú lórí àwòkọ́t á lọ sórí àníyàn àníyàn dídà bí sí àwọn yẹn sì ń tẹ ọwọ́ bẹ́ẹ̀nà wẹ́ẹ̀tù sọ̀láàtù jùmọ̀ àgbọ̀dúnbọ̀nù láago mélòó lẹ́yìn sàwùdà ẹ̀ka máa yẹ kú lóbi tàlẹ́fóònù bẹ̀ níyà fi sọ́ra kò sí àfẹ́sì kan tó kọ́nu tíra tá kà àbí mi ìta àti ìríkà ẹni bá wá rí kó fi ṣe aláǹfààní wípé nàwẹ́ẹ̀tù níbo nu àmọ́ níbo jẹ́ pé tábà jòkó láwọn àyè kan náà wọ́n sì ń pè nàwẹ́ẹ̀tù fún wọn ìnámàlà àmàlú bẹ́ ìníyà gbogbo sẹ́kọ̀ọ́ kan pẹ̀lú àníyàn wà níyàtú màálù alkọ́lù àníyàn sì ní ayé rẹ̀ yípo ní o ìgbà ìyá kì í sàn án àwọn sàbẹ̀rì wà ló láàrin wọ́n sọ́ọ̀dì oṣù ọlọ́run wọ́n sọ́ọ̀dì rẹ̀ báyìí wọ́n lákọ̀ọ́kọ́ táwọn ọmọ ń gbọ́ tó bá déwájú òun onígbẹ́ ọ̀gá táwọn gbọ́ ní Allahu Akbar amẹ́tàwọn kan wọn gbọ́ nìyẹn ìyẹn ni pé kì í wí kẹ́kẹ́ before them ajẹ́pẹ́ àníyàn a kì í fẹnu dà o àìsí ìtẹ́wọ́ báyìí ọwọ́ tábà ká sókè abẹ́fisẹ́ kí ni o tẹ̀kùrẹ́ lọ́tì ẹ̀rọ lórí ẹ̀bá kan náà dùkúlù sálámà tẹ̀kùrẹ́ lọ́tì ẹ̀rọ àwọn èèyàn máa fẹ́ lérò bá àwọn nínú àwọn ẹ̀rọ àwọn mistakes ni ẹ̀ wọ́n máa fẹ́ lérò bá wọ́n bá ìmáàmù ní rúkú kí ló yẹ kó ṣe ó darí ó yẹ kẹ́bí rárá náà torí àsìkò lè má gbàrá ni but we try to minimize it àbí ká summarize it so that we can be able to read the point tó ti yẹ bọ́ọ̀lù yẹn ṣe máa wọnú òun ó ní aláàbò rárá o ọ̀dùn Allahu akbar ọwọ́ àti kíni àtẹ́fẹ́ kábàlà mélòó ni ó ṣe méjì kó tó ní kó wọ́n lọ bá wọn tó bá bá wọn ní forí kẹlẹ̀ yóò dúró tiẹ̀ ajẹ́pẹ́ tí ò bá dúró kò tí ì wọ̀ ọ́n ajẹ́pọ̀lọpọ̀ tó nírun bá kò sí kíni kò nírun torí pé tẹ̀kbíràtul ihram rúkìnnù min arkanis salah orígun kan nínú orígun kí ni tó bá bọ́lẹ̀ fún yẹn kò ní wàkàdáàlì kẹkẹrẹ àtọ̀lùfà àtàhà ẹ̀kíkí tó kúrò lórí tẹkìbíir ẹjẹ́ àwọn tẹkìbíir àti ní ti kọ́ àwọn kábàrà tá a máa ń ṣe Allahu akbar tá a máa fi ń lo òkè lọ́ọ̀lẹ̀ kí gbogbo wọn máa wí ni bí tí wọ́n ti tó ti yé tí mo bá ti ní Allahu Akbar bàbá làdáni náà ní Allahu Akbar àwọn jàmáà tó kù àníṣe kí ni wọ́n sẹlẹ̀rìtì náà torí pé nọ́ọ̀sì ni pé fàyídà kabbara al-imamu ẹ fakabbiru tí mo bá ní Allahu Akbar ẹ̀yin náà ṣe kí ni Allahu Akbar gbọ́dọ̀ yẹ nítorí kí ni lẹ́ànánà nùrídù ànúṣẹ̀rá bìjẹ̀láàlì láì fi kò ní òmìnira a fẹ́ kí gbogbo wọn máa gbé títóbi ọ̀rọ̀ yẹn àtọ́rúkọ ẹni tá ń pè sínú bó sínú ọ̀kan wa kiraat al-fatiha wa suwar kaka fatiha àti sura ẹ̀sẹ̀ ní kaka fatiha ọ̀rẹ́ yẹn gbẹ̀ni ẹ̀sẹ̀ jáde nínú òun tàbá ń kí jẹjẹ nínú ọ̀lẹ́ ẹjọ́ òní àwa kírun ayé látàlá sáré tẹ̀mọ́ wá rí pé ha sọ́lọ́ òní bí wá báyìí èmi àtẹni kejì mi tá a bá padà sọ́dọ̀ ọlọ́run kí lọ́lọ́run sọ pa á ṣe sáàsọ pa á mọ̀ ni àwọn èèyàn ń kéwù kẹ̀kẹ́ wọ́n wà panudé nínú àyílá wọ́n máa wò yí aláàbá aláàbá kó àtẹnumọ́ wíwá aláàbá wọ́n kàn máa lọ lẹ́ni wọ́n sì sára bàkàlù kó sì máa lọ. Ah! no irun àyílà àti wọn àlásàrì àti imam àti mahmud gbogbo wọn ìjọba kíni àríjọ kafatia àti kíni àti súra gbogbo tó o bá mọ̀ ní kò ké lẹ́yìn fatia fakara wu máa tàyẹ sọ̀rọ̀ nínú Qur'an nítorí wọn mọ̀ ní kò sí kíni kò ké àwọn ọmọ tí ń kà ní rárá o ajẹ́pẹ́ kò ní dáa tó kámẹ́rin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin kọ́ má lè máa súra mẹ́wàá súra kékèké mẹ́wàá láti àlámtàrà káífà wá síbò wá sílẹ̀ kó dá wàlá ọmọ yára ìlẹ́nu máa wà wọ̀nyí fún àbá kírun tán tán ìjọba mi bá dé kí wọ́n bẹ kírun wọ́n àmọ́ ti ra wọn ẹ̀yin lẹ kírun ẹ̀yin lẹ kírun torí kí ni kálukú rò pé <laughs> ẹ̀rùn ìṣáì táàkiri sókè <laughs> táàkiri sókè táwọn yóò wà mẹ́gbọ́n tí mo kà <laughs> ẹ kírun ẹ̀rùn ẹ̀rí kí ẹ kí kò pálé o irọ́ ni o abùkátà láti mójútó tó bá dé ní àtinú ló bá mọ̀ ṣé kí ni o mọ̀ dáadáa inna Allaha yuhibbul abda idha amila ayélujára ọlọ́run bá dàgbà pé táyé bá bẹ́ẹ̀ ṣe nǹkan kó ṣe kí kó ṣe dáadáa perfectly na lẹ́yìn yẹn arúkú kárùkú wa kátókù olórí ìrìn àyè látàlá sáré yẹn ó máa ń pè kíríkà kìláàtì sirriya wà kìláàtì jàríya kákéwú sókè àti kákéwú kíni jẹjẹ kìí ṣe sínú wọn ń kéwú sínú èèyàn máa ń kéwú jẹjẹ ìyẹn pé tí ó yanu tètè rẹ méjèèjì ó máa lura wọn tó ń fura ara rẹ̀ wọ́n mọ̀ gbọ́n tí ń kà àtẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá dákẹ́ àwọn sàbẹ̀ lòdì wà lọ́la àlẹ́ yìí wọ́n ní ní ẹ̀kọ́ kan gbà mí títí ìsì bá sẹ́tù tí ò bá sí ariwo púpọ̀ ládùúgbò àwọn máa ń gbọ́ kìlá àwọn súwárù tá níbi máa ń kà níbo níwọ̀n àyílá àtúnwá lásárì ajẹ́ yìí pé wọ́n yìí kéwú sínú o kéèyàn wá panudé kó lóun kéwú kò kéwú o ẹ̀yẹ́rì sọ̀rọ̀ arùkù kárùkù wà dáadáa èyí ẹ̀yìn wa tẹ́yìn ọba bá yẹn ní kó kí ni o kórùkù rẹ̀ rẹ̀ òun nàrà àtẹ́yìn bá dáadáa anabi ẹni tí ò pé tí pé ó ní kò ní rù gbà àwọn èèyàn máa fẹ́ rùkù wọ́n fẹ́ káwọn èèyàn máa máa spring báyìí jàdí no yìí ń tẹ̀ báyìí tàbá wá rùkù afẹ́ ká gbórí sókè àrọ́fẹ̀rú mìíràn rùkù ká gbórí sókè padà kí gbogbo egun wá padà sáàyè rẹ̀ sẹ́ni Allahu liman hamida ọ̀pọ̀ àwọn àfà látọ̀dọ̀ àfà wa bẹ́ni àtàfà wa ibi bẹ́ẹ̀sì wọ́n lá afẹ́ ìkánú àmẹ́lẹ́dì sọ pé a lè dọ́wọ́ padà ìkánú àmẹ́lẹ́dì ní a lè káwọ́ kalẹ̀ ajẹ́pọ̀ láǹfààní àmẹ́lẹ́dì dẹ̀ ni wọ́n lẹ́nu látọ̀dọ̀ àbẹ́bọ̀ Muhammad yìí kọ́tọ́ wa ní kí ni Allahu Akbar tábà fẹ́ forí kalẹ̀ iṣẹ́ wa bẹ̀ gan-an táyé lè má gbà mí láti ṣe fún wa iṣẹ́ wa bẹ̀ gan-an tóra ní ní practical kí ló fà á afẹ́ká forí kalẹ̀ lórí egun méje egun mélòó egun méje ẹ mi náà sẹ́wọ́n Allahu ànábì pa wá láṣẹ ká forí kalẹ̀ lórí igun méje oríkè méje ọwọ́ wa méjèèjì bọ́ọ̀lù àṣẹ máa gbọ́wọ́ kalẹ̀ bá a ṣe gbé kalẹ̀ ni àgbo àdìbà àdòdò rẹ̀ kọ́ kíbla sọtí iwájú wa àti kíni àti imú imú òkàlẹ̀ imú ìlú òkàlẹ̀ tí mo bá dún yàn lẹ́yìn ìgbà yẹn orúkún rẹ̀ méjèèjì lẹ́yìn ìgbà yẹn orí ẹsẹ̀ rẹ̀ báyìí méjèèjì báwọn yẹn bá rúkú lọ́wọ́ forí kalẹ̀ wọ́n lè ká orí ẹsẹ̀ yẹn wọn kalẹ̀ báyìí wọ́n kà sókè ẹlẹ́ẹ̀kejì abẹ́kálà tó wà láàrin ọwọ́ nígbà tá a bá fẹ́ forí kalẹ̀ àlàfo gbọ́dọ̀ wà láàrin ọwọ́ wa ìyẹn ni ìgbọ́n ọwọ́ àti kíni àti ikùn eléyìí làwọn oríkèé tó ṣe pàtàkì fún wa ẹ̀yẹ́ rìsì ọlọ́run ẹbí kábípadélé lónìí ẹ̀yà sẹ̀sáàmù ni fún ara wa pé ìyá abdulatif pé ìyá abdulá àti akadéjà ọwọ́ ni kí làwọn wí ní rúkú náà lórí ẹ̀kẹ́ ọ̀nà ni mo mọ̀ ọ̀ni wí lágbọ́ ibẹ̀ láti rí pé wàhálà ń bẹ subahana rabbi alaazim wa bihamdi subahana rabbi alaazim wa bihamdi níbo ní kàlẹ́ ńkọ́ subahana rabbi alaala subahana rabbi alaala láwọn àyè kọ̀ọ̀kan mi wọ́n kọ́ àwọn obìnrin wa lóríṣiríṣi orin tí ó kàn wọ́n wàlọ́ ìlàhìn wọn ò ní bíyàn kílódé tí ò lọ bí kan àmọ́ wọ́n bí lóore pé kílódé tí ò kírun wàláì ni mo sọ wọn ò ní kọ́lá wọn ò ní náírà níyà ẹ ọ̀wá sáríà ọ̀wá kíni sani gómìnà lọ sáríà ni bẹ́ẹ̀ lónìí ẹ̀rọ bá ṣe bàbá rẹ̀ obìnrin lè máa rìn bí aláfiṣe lóru ojú òní wọ́n ní jìmọ̀ kàtó gbẹ̀yìn oṣù àwọn obìnrin lè dájí láago márùn-ún wọn ò tí ẹ̀yà mọ́sálásí wọ́n sàrìn ìlọlẹ̀ wọ́n ti ṣàìsùn bàjẹ́ wọ́n wá ń fa ọmọ aláfàrìn wọ́n ń wọ ọmọ yẹn tí ń sùn lóṣù àlọ́wà ọlọ́ọ̀bá adára oṣù ìbáyín láṣẹ o anábọ̀ Muhammad alisiyawa Aisha onímọ̀nì amílà amẹ́lá gbogbo ẹni bá ṣiṣẹ́ kan lẹ́yìn sa àléyìn amòhúnà tá a pa láṣẹ kó ṣe fàwùwà rọ́dùn ó ṣàṣìlà ló sẹ́yìn. tó a gbọ́dọ̀ sọ́ra lórí ẹ̀ eléyìí tó wá ga jù níbi ká ṣàdúrà yẹn àwọn lùsọ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní kí ló fà á ìyẹn ni wípé tá a bá dórí ìforíkẹlẹ̀ wọ́n fẹ́ ká tọrọ àdúrà ń bẹ̀ ànábìrin fàákìrú fi á fàákìrú àdúrà ẹ̀dá àdúrà ò pọ̀ lẹ́yìn ìgbà tá bá jókòó sàtáyà tẹ́sẹ̀ ò bá dún yẹn ó dá kéèyàn ó jòkó lórí kí lórí ẹsẹ̀ rẹ̀ òsì ó wá ká ẹsẹ̀ ọ̀tún kọ́nà rú ẹ̀ lẹ́yìn torí àsìkò ni àtòrí ìgbàláyè fún wa ìyẹn ni pé ẹjá bí àwọn àfa asisi di ẹni táàmù kan tá a pín fáwọn yẹn àwọn yẹn sanwó ẹ ẹ kásìkò àhá fáwọn yẹn lọ́fẹ̀ẹ́ kí ni the attribute sọlá how do you observe rasulillah sasalam observe his own sọlá bóòlù ànábì ṣe kí irun rẹ̀ tí irun rẹ̀ ti kí ni tòfìjà tẹ̀wọ́ bá. nínú àtayá wa tá a bá parí àtayá tán tí a mọ́ tó dáhùn yóò máa táyá tó máa táyá ni wípé tá a bá ka fátíà kan ó ní fátíà kan àtayá méjì fátíà kan àtayá méjì tá a bá wọ́n máa kàtáyá ní tẹ́ àtàhìyẹ́tòlùwá àsọ̀làwátú tọ́yìí rà assalamu àmọ́ kàtà bá wà kàtà àṣàṣàrà tó fa nàbì allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim wa barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid tá a bá kàtà eléyìí làṣàrà tó tẹ̀lé kà lórí ìrù tó bá kà kò lè dá tẹ̀wọ́ torí pé wọ́n wulẹ̀ ti sọ fún wa wọ́n lásàlá tún kan wà tójú òun lọ tẹ́lẹ̀ yẹn wá ní o kírun kò nírun kí tẹ́lẹ̀ fún rẹ̀ ajẹ́pẹ́ tó bá kírun nígbà lọ́wọ́ ẹ̀ lè ànà òhù torí pé bàdàlà sọ̀lá ó ti change irun rẹ̀ nígbà tọ́lọ́run sọ fún anábọ̀ Muhammad sọ́tẹ̀lẹ̀ máa yíga Quran five bọ́ọ̀lù ṣe wí àlèyáwó akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina tabakata ya tán wọ́n fẹ́ ká tọrọ àdúrà lẹ́yìn rẹ̀ ẹ tọrọ àdúrà lẹ́yìn àtayá bẹ́ẹ̀ a kì í ṣe ó ti gbogbo wọn máa expect ní pé bàbá ti sálámà tán kí bàbá rẹ̀ máa mọ̀ ṣe kí ni ó pàtọ́rọ̀ àdúrà fún wa àní wọ́n dáràn àbí ẹ máa dúró ẹ máa retí kíkálukú tọrọ àdúrà tiẹ̀ fúnra àdúgbò àwọn báwọn yẹn sáà lọ́mọ́ká àwọn tó yẹ ti múra bẹ́ẹ̀ ni ọlọ́mọ́sàgbà dáhùn ó lé lọ́wọ́ èyí pé bẹ́ẹ̀ ni tẹ́bádìbò ló ṣe jẹ́ gbogbo ẹni lọ́mọ́ ká mọ̀ wípé ìrún wọn lọ́hùn o ó tá bá ti lé ju ìṣẹ́jú mẹ́wàá lọ nínú àṣùbà ní nàìjíríà jẹ̀mọ́ òtù o wọ́n wà máa sọ̀rọ̀ hmm, sọ tí ẹ wá wọn ara jẹ́ ogun anabu muhammed ìjà ó sì ní irun tó lóore jù irun kí o àtúwọ́lù àkìrà irun tí kìrà rẹ̀ ṣe kiri tó gùn ó yẹ kẹ́bi ìbéèrè kan náà wáyé tó ti dẹ́pẹ́ irun ó fẹ́ ká ronú nípa àwọn ayé ọlọ́run dáàmì sọ ó fẹ́ ká kéwú púpọ̀ mẹ́ẹ̀ lórí fi sínú rákà méjì tọ́lọ́mà kọ́kàn wọ́n ó sì kí ni ló tutù ló dẹ̀ balẹ̀ ẹni wọ́n mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yọ́ ń sọ ọlọ́run má sọ̀rọ̀ wa ní fa wáyé ló ń lé mùsàlùmí ẹgbẹ́ kó máa bá àwọn àkàtúwọ̀n ṣe kí ni tí wọ́n kírun àlẹ́bí náà ń sọ̀rọ̀ àti ìsàmù tọ́lá gbẹ̀rún wọn ò ní dìde ìbọ̀bá wọn ni wọ́n wá kí àlẹ́bí náà yòrò ọ̀hún tó mà tó wá kí wọ́n kí káwọn yóò fi lè mọ̀ ó ti yá wa àti lọ kírun o tó ti yé amẹ́ni tí ó jèrè olówàlú sọ́ọ̀tì mùmínún ó ní kọ́dí àfúlá àlùmùmínún àwọn mùmíní kẹtì jèrè kí ni wọ́n kí ni ìròyìn àwọn mùmíní yẹn ó ní alladhina fi salatihim khashu'un ó làwọn tó jẹ́ pé àtẹ̀mí àtara wọn ni wọ́n fẹ́ kí ni tábà fẹ́ lọ kírun ó yẹ ká kí nígbà pé alẹ́ mọ́ kí ni ìrànlẹ́yìn rẹ̀ èyí ó máa kírun fóònù ó máa dún ẹlòmíì fà lè gbé fóònù lórí wọn pé ẹ ló mọ kírun lọ́wọ́ ni ń bọ̀ yes nígbà tó bọ̀ sọ́mọ́ ẹ̀kẹ́ ẹ̀pa ẹ̀pa fóònù ẹ̀pa fóònù ẹ̀pa fóònù ẹ̀pa fóònù èyí wọ́n bí yẹn dáa kọ́ fún fóònù wọ́n kọ́tù wọ́n bí wa lórí kiri lórí anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní kúrò fi wọ́n fi ìtutù ojú mi wọ́n fi sínú owó sínú òun lọ́wọ́ bá nílẹ̀ òbí wa o ẹ jẹ́ àpè ọmọ wa àwọn ìyàwó wa ká gbò wọn kalẹ̀ ká kọ́ ọ ni wọ́n ṣe kí o ẹnu wọn bá tá a wí èyí tó bá tó ń wú wa lójú níjọ́ sáàdé yọmọ sáàdé wà yọmọ sìlàsà àtijọ́ àlàrúbá wọ́n máa ń ṣètò kó fíkì fún wa mí ìyá ni pé kákó ráyè béèrè ṣé máa ṣe kiri àwọn èèyàn lálùwà láṣẹ ẹni wá kírun kò rí kí mo pè kò lálùwà láṣẹ ẹni wá kírun lásọ̀ làtà nígbà la ẹ udú ẹni tí ò ní ẹran ní tí ò lálùwàlá ò ní o abẹ́mọ́sà sí látọ̀ ọgbà fún ọlọ́run ọlọ́mọ́sà yọrí sí wa olórí orílẹ̀-èdè wa bá kan lápọ̀ ọlọ́run orílẹ̀-èdè yìí yàn mọ́sà kakó bí ọlọ́run ìlú ọ̀fàmọ́dá aláàmú ogun abẹ́lé ogun òkèrè ọba àlekè ọlọ́mọ́sà làwọn bí ọlọ́run wá forí jì wá sànú wá sànú wá ọlọ́run gbogbo ohun táǹkì sẹ́nu tó lẹ́yìn pé tẹ́nì à ánìfàṣà ì wàlúùkà ẹnu tí wọ́n ń kọ̀ fún yẹn tí ó da tí wọ́n máa pààyàn láṣẹ dára bẹ́ẹ̀ nìkan ló ṣe fún wa àkóhùn sí ìmú ilẹ̀ sọ̀rọ̀ àti òkú ń bẹ̀rẹ̀ fún